àlejò pàtàkì nínú ilé agbára níbí hmm. tẹ bá sọ̀rọ̀ nípa ẹni tó kọ́ṣẹ́ tó mọṣẹ́ tó nímọ̀ ìjìnlẹ̀ nípa ìwòsàn ní ìlànà ìbílẹ̀ àwọn tó ti pẹ́ nínú ẹ̀ tí wọ́n sì ti gbó sí àwọn náà ní àlejò mi nísìnyí ẹ wo àwọn náà ni dókítà Bọ́láńlé Akínjọbí tí wọ́n wá láti iléeṣẹ́ Leadwell Herbal Alternative Therapy èyí tí gbogbo èèyàn mọ̀ sí alájà ten ten màmá wa ẹ káàbọ̀ sórí ètò. orúkọ mi ni bọ́láńlé akínjọbí aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Leadwell alternative therapy tí gbogbo ẹ̀yẹ́ lólùfẹ́ mọ̀ sí alájà tẹ́ńtẹ́ ló ń kí yín wípé ẹ kújọ́ mẹ́ta. ẹ ṣeun màmá wa ohun tí mo sọ̀rọ̀ lé lórí pẹ̀lú àlejò mi àkọ́kọ́ òun náà ni ti àìrọ́mọbí ìyẹn infertility gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ onímọ̀ nínú ìwòsàn ìbílẹ̀ ní ṣókí kí ni àìrọ́mọbí túmọ̀ sí ní ṣókí àrùn àrọ́mọbí jẹ́ àrùn tó ń bá ọkùnrin àti obìnrin jà tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá wọn jọ ń ṣe àjọṣe papọ̀ láì lo rọ́bà dáàbòbò fún odidi ọdún kan tí ọmọ ò bá jẹ jáde láti ibi ìbálòpọ̀ wọn a lè sọ wípé àrùn àìrọ́mọbí ń bá wọn jà àrùn àrọ́mọ ibi tí àwọn ń sọ yìí ó ń bọ́kùnrin jà ó ń bóbìnrin jà lọ́dọ̀ wa ń bì a fi ojú sùn pé obìnrin nìkan ni ó máa ń ní àrùn àìrọ́mọbí àrùn àìrọ́mọbí ó pọ̀ jáǹtìrẹrẹ a dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ oògùn láti fi de àwọn àrùn yìí à ń pè àrùn kan ní azospamia tí a mọ̀ sí àrùn tó ṣe pé ó ń da ọkùnrin láàmú tí ò ń jẹ́ kí ọkùnrin kó lè fún ìyàwó ẹ̀ lóyún nítorí pé nǹkan ọmọkùnrin rẹ̀ á máa le dáadáa á dẹ̀ máa da nǹkan jáde gbogbo tó jà jáde kò sí ẹyin kankan nínú rẹ̀ so irú ẹ irú ẹni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí irú eléyìí bá ń dà láàmú kò ní mọ̀ pé irú àrùn yìí ń dà láàmú àfi tó bá lọ ṣàyẹ̀wò tí wọ́n gbé tán wo ẹyin tó ń dà ní wọ́n rí pé kò sí ẹyin kankan nínú àtọ̀ náà tó tọ̀ jáde so irú èèyàn bẹ́ẹ̀ kò lè fóbìnrin lóyún bẹ́ẹ̀ gẹ́dẹ́ náà ni àrùn kan náà wà tí a mọ̀ sí abnormalities nínú ẹyin tó ń jáde tí àwọn ẹyin yẹn tí wọn ò bá ti tí wọn bá àtàlégbélégbé tó ń jà lára ọkùnrin yẹn tí orí wọn bá ti tóbi jù àbí kórí wọn gbun àbí òun náà lè má fún obìnrin ní oyún bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló fún wa ń kó bá obìnrin míì nítorí pé every month ló ń release ẹyin tí ẹyin ẹ tí ò di ọmọ so hmm. bí bá yóò padà mọ di bá ṣe ẹran tí a mọ̀ sí ìju fibroid tó padà máa ń dì sí obìnrin tàbí kí ìsàlẹ̀nu kó máa kan obìnrin àmọ́ wá láyọ̀ láti sọ fún yín ní pé ní ilé wa a ti ṣe àwọn oògùn tá a lè fi dojú kọ àwọn àrùn fẹ̀ tó bá ṣe agbára ọlọ́run tí o bá rí i pé nǹkan báyìí yọ ẹ́ lẹ́nu ní àgọ́ ara bóyá o ti ń bẹ lọ́wọ́n ọmọ láti jọ pípẹ́ àbí o ṣẹ̀ṣẹ̀ ń bẹ lọ́wọ́n ọmọ ní láìpẹ́ ọdún ni mímì ò ń ṣe àìmọ̀fólóko Eh, mo máa ń sọ wípé ẹni tí orúkọ ẹ bá bàjẹ́ ayé ẹ bàjẹ́ mi ò ní ṣe nǹkan tí orúkọ mi ò fi bàjẹ́ ọlọ́run kó ṣàánú fún wa oríṣiríṣi èèyàn ló ti wà níta tá a sì ń gbọ́ lórúkọ àmọ́tò ìyá ni bí mo ṣe máa ń sọ ìyàwó náà dẹ̀ ti ni bí mo ṣe máa ń sọ ṣùgbọ́n bá rírú àwọn fẹ́ rú àwọn àrùn báyìí tó bá ń yọ ní ẹnu a ní àwọn oògùn tá a ti fi dojú kọ àwọn àrùn yìí ọkùnrin obìnrin kankan ló ń bẹ lọ́wọ́n ọmọ ẹ má rò pé obìnrin kódà ní ìsìn yìí forty percent ọkùnrin ni lè fún lóyún ni ò lè fún obìnrin lóyún mọ́ tó ṣe wípé wọ́n á máa pariwo nítorí pé n tà ń jẹ we are what we eat n tà ń jẹ la dà so hmm. gbogbo orú nǹkan báyìí ó máa ń fa àwọn àìrọ́mọbí tí ọkùnrin bá wà tó bá mọ̀ pé òun bẹ lọ́wọ́n ọmọ àbí òun rí pé wọ́n náà lọ sí diagnosis center pé ẹ ẹ fún mi ní kíní pélébé mo fẹ́ worú àyẹ̀wò irú ẹ irúfẹ́ ẹyin tí mò ń dà níwọ náà fi lè mọ̀ bóyá o kátó ẹ bọ́pìnrin tọkùnrin bá dà sóbìnrin lẹ́ẹ̀kan lára ó máa rìn nínú obìnrin fún odidi mẹ́ta hmm. kó tó débẹ̀ tí àwọn tó ń rìn tí motility tó bá ní motile problem tó bá pé ẹyin tó ń gbé wá gan bó tiẹ̀ sí pé yẹn dáa tí wọn ò bá lè sáré kán tó débi tí wọ́n lọ wọ́n ti kú. bí irú nǹkan ah. so irú nǹkan oh. báyìí náà ó máa ń fa àrùn àìrọ́mọbí ó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ tá a lè tọ́sọ a ṣe àwọn oríṣiríṣi oògùn àwa la ṣe mẹ́ra aba cleanser tí gbogbo èèyàn mọ̀ mo máa ń sọ pé létí ò tí ì ní mẹ́ra oògùn wọn dín kan ó dáa púpọ̀ jù láti fi kojú obìnrin tó bá ń ṣe nǹkan oṣù tó ń lọ́nu mọ́lẹ̀ tó ṣe pé gbogbo ìgbà bó bá ń ṣe nǹkan oṣù àfi káwọn alékejì mọ̀ pé ó ń ṣe nǹkan oṣù irú nǹkan báyìí kò dáa tó mìíràn herbal cleanser àwa la ṣe àwa náà la ṣe oògùn tá a fi ń dojúkọ azospamia tí a mọ̀ sí fatimax oògùn yìí ó dáa púpọ̀ fún ọkùnrin tó bá ń bẹ lọ́hùn ninety days náà máa fi lò ó ni wọ́n fi lo oògùn yìí ìyẹn odidi oṣù mẹ́ta mẹ́ta ni wọ́n fi lò ó òun ò dẹ̀ ní sún láti lè fi bá wọn bíldì ẹ̀yìn tó ní àlàáfíà so tí o bá rí bóyá o dẹ̀ níjú ni àwa là ń ṣe fibrotin fibrotin olóríṣìí méjì tí èèyàn lè lò tó bá tí o bá ní àrùn ìjú nínú ẹ̀ tí ẹ bá délé wa kíìtì wà iléeṣẹ́ wa kíìtì wà tí ẹ máa lò fún àwọn oríṣiríṣi fẹ́ àrùn mera herbal cleanser tí mo wá ń sọ yìí oògùn tó dáa púpọ̀ jù ni ó dáa fún ẹni tí nínú rún ó dáa fún ọkùnrin tó ṣe pé gbogbo ìgbà ló máa ń kiri ẹ̀ ló máa ń kiri ẹ̀yìn ẹni tó ń ṣiṣẹ́ ìjòkó ó lè lo mira herbal cleanser ẹni tí ojú ẹ̀ máa ń ṣú ní gbogbo ìgbà ẹ jẹ́ kó lọ ra mira herbal cleanser bóyá o ní heart palpitation bóyá ń gbogbo àlàyé rẹ máa ń já pópópó abókì rórun sùn ẹ jẹ́ kó lọ ra mira herbal cleanser oògùn tó dáa púpọ̀ ni àwọn tó mọ̀ kò síbi tí ò sí nílẹ̀ káàró òjìrè wa yìí ó wà nìbàdàn ní ọ̀dọ̀ délé ara um, kúnlé àrà pharmacy tó wà ní àdójúkọ teaching hospital uch ìbàdàn wọn á rí ó wà ní ọ̀dọ̀ alazan pharmacy náà tó wà ní ìbàdàn bẹ́ẹ̀ ní ìlú ọ̀yọ́ wà ní good old pharmacy àti ní ọ̀dọ̀ eh, àti ní ọ̀dọ̀ jọba pharmacy ní ìlú ọ̀yọ́ bẹ́ẹ̀ tẹ́ bá dé ìlú ògbómọ̀ṣọ́ àwa gan ní ṣọ́ọ̀pù ní ìlú ògbómọ̀ṣọ́ ṣọ́ọ̀pù wa wà ní apàké ní òkè ṣọ́ọ̀bù babalálà níwájú ilé epo ọ̀hándò oríṣiríṣi oògùn là ń ṣe ní iléeṣẹ́ wa oògùn gbogbo pharmacy tó wà ní ìlú ògbómọ̀ṣọ́ òun náà ń ta oògùn yìí tẹ́ ẹ bá dé ìlọrin ìlọrin tíá iléeṣẹ́ wa náà wà ní nàbà thirty three and nàbà thirty five Lagos Road ní Adéwọlé Estate gbogbo fámásì tó bá dárangájíá ní ìlú Ìlọrin ló ń ta oògùn wa ní ìlú Lọ́kọjà Albarika Pharmacy ní ìlú Lọ́kọjà ó ń ta oògùn wa bẹ́ẹ̀ bá dé ìlú ní Ọ̀ṣun State ó wà ní ìlú Iléṣà ó wà ní ìlú Òṣogbo ní ọ̀dọ̀ ní ọ̀dọ̀ akínọlá pharmacy ní eh, alẹ́kù ní òkèfíà àbí kí n lọ sọ́dọ̀ ọlá ẹ̀gbọ́n pharmacy tó wà ní alẹ́kù wọdù kò síbi tẹ́ ẹ ti wá mìíràn herbal cleanser dé tí ẹ rí tí ẹ bá pùn pé ẹ bá dé ìlú kan tí ẹ ti rí abẹ́yìn náà fẹ́ mọ̀ ta ní ìlú yín eh, ẹ lè pè mí sórí nọ́mbà mi 08033 30 40 12 080 33 30 forty twelve nọ́mbà tẹ̀lé pè mí sí nìyẹn tó bá ṣe pé nǹkan kan yọ ẹ lẹ́nu mo máa ń sọ ọlọ́run má fi àrẹ̀ àrùn gbéwa dè ẹ̀yẹ tá a mẹ́nu bà lónìí a mẹ́nu bà oògùn àìrọ́mọbí àti téèyàn ṣe lè ọ̀nà àbáyọ lórí ẹ̀ kò sí tí a kì í tọ́jú nílé iṣẹ́ wa mo láyọ̀ láti sọ fún yín even every Thursday òní mi lè attend sanwó lóyún nítorí pé mò ń bọ̀ wá síbí lénìí hmm. a máa ní counseling tí a máa ń ṣe fún àwọn tó ń bẹ lọ́wọ́n ọmọ tí o bá rí àrùn kan tó ń ṣe takọ́ndígbá ní ara ẹ tí ò fún ẹ láyọ̀ ní gbogbo pè sórí aago mi. àwọn àìsàn bíi ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà ẹ̀ ń wò nílé iṣẹ́ yín. bẹ́ẹ̀ ni à ń tọ́jú diabetes à ń tọ́jú ẹ̀jẹ̀ ríru à ń tọ́jú fibroid à ń tọ́jú prostate enlargement èyàn náà tún jẹ́ àrùn bóyá ní tábà padà wá ń jọ́ mi àwọn àyànnà náà ọ̀rọ̀ lórí prostate enlargement àwọn ọkùnrin lè irú yẹn máa ń fẹ́ yẹn máa ń bájà à ń tọ́jú ọkùnrin tí ò lè lera ọkùnrin tó dórí bẹ́ẹ̀dì tí ò lè takútú tó ṣe pé ní gbogbo àti ìbá fi ṣe kan tó bá gbogbo ara ló máa máa dùn tàbí kó tiẹ̀ ṣe kó tiẹ̀ ṣe gan kí àtọ̀ má jáde gbogbo orú nǹkan báyìí tàbí kó ṣe pé bí ò bá pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ẹ kíní yìí ò ní í le bó bá tiẹ̀ wá le gan kò ní délẹ̀ lérí tí ó fi dàtọ̀wọ́ ẹ̀ lẹ̀ tó bá rí irúfẹ́ àrùn báyìí ẹ pè mí sí orí aago mi pẹ̀lú ògo ọlọ́run ẹ rí ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tó bá ń ṣe yín ní àgọ́ ara ẹ má mo máa sọ wípé àrùn ọwọ́ kan àrùn òkè ń dúró dè yẹn o èèyàn máa lọ ń dúró dè ni tó rọwọ́ kan ló lè fi wọlé ńgbà míì gbọ́ ọwọ́ òun nílé jáde gbogbo tá a máa ń pè ní iṣẹ́ ayé yìí gbọ́ àmì àìmúníbìkítà àìsàn tá à ń jẹ we hit and die by little bá a ṣe ń jẹun là ṣe ń kú most of seventy five percent àrùn tó ń bá wa jà láàgọ̀ ara wa ọwọ́wọ́ báyìí la fi kó sẹ́nu wa tó wá dára wa tán tó di fìtínà la fi ní kí gbogbo oníkálukú ẹ̀ṣọ́ oúnjẹ jíjẹ tó bá ti wọ ọmọ forty years above máa fi tọ́rọ oúnjẹ dáadáa kó tó gbé chíw rẹ̀ dáadáa kó tó gbé mi kó dẹ̀ make sure pé òun mu ọ̀pọ̀lọpọ̀ omi òkèlè níbi nílùú tóbi tí a bá nílùú wa nìyẹn òkèlè ṣe ń téèyàn fi tọrọ jẹ́ kókèlè rẹ̀ kéré kó o dẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa jẹun bí ọba jẹun bí ọba láàárọ̀ tó bá di lọ́sàn-án jẹun bí ọmọ ọba tó bá di lálẹ́ jẹun bí ẹrú láti wà lálàáfíà ni. ẹ kú àtúntò nu dókítà wa ó ti tó bí ọdún mélòó ẹdún mẹ́ẹ̀ẹ́dógún but mo ti wà ńbẹ̀ látìgbà tí wọ́n ti bí mi torí pé iṣẹ́ ìyá bàbá mi ni but èmi náà kàwé lórí rẹ̀ mo kọ́kọ́ ṣe diploma ní orí ẹ̀ mo kọ́kọ́ ṣe diploma lórí arts and abalogy mo wá lọ ṣe degree ní ìlú USA lórí abalogy and abalism kó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ lágbára ọlọ́run mo ti ń ṣe masters mi lọ́wọ́ báyìí ní orí abology náà ni mo yìí wà kí ọlọ́run jọ kó ṣàánú fún wa ojú ni mí tíṣà ni mí because professional i'm a professional teacher kó tó di pé láti ọdún mẹ́ẹ̀ẹ́dógún kó tó di pé mo yà sí inú iṣẹ́ hmm. eh, tewétegbò yìí. ẹ kú atótónu màmá wa mo gbà á ládùúrà wípé àlùbáríkà ọlọ́run ò ní kúrò nílé iṣẹ́ yín bẹ́ẹ̀ bá ti ń ṣe é ọlọ́run a máa bá yín ṣe báwọn èèyàn bá ti ń kàn sí yín gbogbo ìṣòro tó máa ń gbé dọ́dọ̀ yín ọlọ́run a máa bá yín ṣe báwọn èèyàn bá fẹ́ kàn sí yín ní olú iléeṣẹ́ yín ìbolẹ̀ wà gan-an. a wà ní eh, ìjẹgun ní ìlú èkó ní ìjẹgun ìkọ̀tún nọ́mbà three three four ìjẹgun ìkọ̀tún bank bus stop by muhammadu dada street ní ìlú ìjẹgun ní ìkọ̀tún ní ìjẹgun ìkọ̀tún ní ìlú èkó ṣọ́ọ̀pù wa tún wà ní nọ́mbà ní apàké ní ìlú ògbómọ̀ṣọ́ níwájú ṣọ́ọ̀pù wájú ilé epo ọ̀hándò ní òkè ṣọ́ọ̀pù babalàlá ní ìlú ògbómọ̀ṣọ́ Eh, ọ́fíìsì wa míì náà tún wà ní ìlú Ìlọrin number thirty five eh, Lagos Road ní ìlú ní Adéwọlé Estate ní ìlú Ìlọrin ní ìlú Ọ̀fà eh, ọ́fíìsì wa wà ní shop ten ọlọ́fà shopping complex tó wà ní Àtúnba ní ìlú Ọ̀fà bẹ́ẹ̀ ni adẹ̀wà ní Kubwa ní ìlú Àbújá ní plot fifty nine Bíájí Waterworks Road ní Kubwa ní ìlú Àbújá a wà ní Kaduna náà ní Nasarawa gbogbo ẹni tó bá ń pè ẹ ní Nasarawa road gbogbo ẹni tó bá ń pè mí tó bá ṣe pé ìlú tá a bí wọn náà fẹ́ darapọ̀ mọ́ wa láti máa ta àwọn oògùn wa gbogbo oògùn wa ló ní NAFDAC approved tẹ́ ẹ lè mm. máa lò sì lè máa tà náà máa lò fara yín tó máa jèrè ẹ wá sí orí twelve ẹ ṣe púpọ̀. lórí àwọn ìtàkùn ayélujára social media ṣe wà bẹ́ẹ̀ facebook instagram. bẹ́ẹ̀ ni àwa lórí instagram h a j i a i h a j i a ajia ten ten t e n t e n ni ni orí instagram tẹ bá ti gba underscore ajia underscore ten ten ni orí instagram ni orí facebook ajia ten ten náà ní h náà ló bẹ̀rẹ̀ tàbí ká lọ sí orí wẹ́bsáìtì wa www.miraherbalproducts.esma yẹn miraherbalproducts.com. ẹ bá wa spẹ́ẹ̀lì mira yẹn kán lè mọ. m-e-r-a miraherbalproducts.com ẹ rí gbogbo oògùn tá à ń ṣe ní iléeṣẹ́ wa níbẹ̀ then lórí Facebook ẹ lè like page wa náà Leadway Herbal ní orí Facebook ẹ ṣeun màmá wa ẹ wò ó tí màá ṣe wípé àkókò tí kò wá ń pampa mo fẹ́ béèrè pé kí nìdí tó fi ń pè yín ní alájà tẹ̀ǹtẹ̀ǹ àmọ́ mo mọ̀ wípé lágbára ọlọ́run ẹ ti máa wá sórí ètò èmi àti yín àjọ wa fọ́ ìdí tí wọ́n fi ń pè yín ní alájà tẹ̀ǹtẹ̀ǹ ẹ wo ètò tòní kò ní jù báyìí lọ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun lórí gbogbo ẹ̀yin tẹ́ bá mi fi ojú gbéyàwó ètò ìlera lọ́rọ̀ fún ti tòní ẹ bò nǹkan tí àwọn àlejò wa sì ti kọ yín mo fẹ́ kẹ́ ẹ mọ́ ọ mú lò fún ìlera àti àlàáfíà yín náà nítorí pé bẹ́ẹ̀ bá ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run kí àìsàn má fi lé yín ṣe bùgbé ẹ̀yin náà ẹ máa pa gbogbo òfin tó rọ̀ mọ́ ìmọ́tótó ẹ máa pa á mọ́ kẹ̀sì máa lo àwọn oògùn àbí àgbo ìbílẹ̀ tó ní òǹtẹ̀ ìjọba déédéé ẹ wọ fún ìpolówó ọjà ẹ pè mí sórí zero eight zero six four zero eight six seven eight nine zero eight zero six four zero eight six seven eight nine Sekinat Ọláìdérájí lórí Facebook Sekinat Ọláìdéhar lórí Instagram fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun at Orísun TV náà ni lórí gbogbo social media and wa títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ilé òní ń lé wa ọ̀nà òní náà wá ọ̀dẹ̀dẹ̀ á dẹ̀ wá lọ́rùn ó dàbọ̀.